done? Ọ̀gá, what have you done? Baby, kí ni mo ṣe? Ẹ̀mí ló mú ti kìlọ̀ fún ìpàdé ìyá tó ń gbé kiri. What's wrong with you? Ó sọ fún mi ó ní ẹyẹ yìí láti tó ti bí ẹ lẹ́yẹ yìí ti wà. Engagement ni wà tiẹ̀. Ó lè gbé ẹyẹ káàkiri. Are you a child? No, no, no, no, mi mi mi mi nílé gbàgbọ́ tó ń ṣe yìí o. But. But what? oríire ò dí wa lọ́wọ́ nǹkan tá a fẹ́ lọ ṣe náà. oríire ó fún ẹyẹ lórúkọ oríire. baby why are you doing this to me. why are you doing this to me. wọ́n fẹ́ gift yẹ fún twenty first birthday wọ́n fún ẹlẹ́yẹ nígbà tẹ́mi àti ẹ̀ máa mọ̀ra ọlá ló porúkọ ẹ fún mi suddenly o change go ojú ọlá ọlá mọ oúnjẹ ọlá ńlẹ yẹ what kind of a stupid what kind of a name is that.